káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi èmi ọmọ yín náà ni àwẹ̀ pé àṣàjò tí ò kọ́ mọ́ ṣé iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ ni iṣẹ́ flat tummy ẹ̀yin tí inú yín bá tóbi tàbí ẹ sanra jù ẹ fẹ́ reduce waist yín àbí bọ́sí bẹ́yìn olóyìnbó ṣe pè èmi ò gbé èbù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé wọn ò wọn ò gbé èbù wọn ò kà mo sì fẹ́ kà ni àdàgbàjẹ́ráìfù àwa rèé sẹ́rí sẹ́ flat tummy yìí chai iṣẹ́ yẹn kéré ni o ọba àṣẹ ẹ bá ń gbọ́ iṣẹ́ tó gbóná dáadáa tó yàwé tó sáré ṣiṣẹ́ pápápá wàláì bìláì lẹ́sìn mo ń ṣe iṣẹ́ yẹn fún yàn mo kàn fi ẹnu pọ́n orógùn mo yàgbẹ́ tílẹ̀ ẹjọ́ náà fi sùn ni inú mi tó ṣe tètè díẹ̀ tẹ pé inú mi ó ṣe tẹ máa láìkí kí inú mi tóbi kí n fi gbé aṣọ torí ẹ̀ máa ń jẹun oúnjẹ lé ta wà ẹ wò inú mi ti jò gbogbo inú mi jò ní débi pé bí ẹni wípé ah èmi mo ṣàgbo náà fúnra mi kí lẹ máa lọ bá mi wá ẹ mọ ìrùkẹ̀rẹ̀ àgbàdo ìrùkẹ̀rẹ̀ tí máa wà lórí àgbàdo yẹn ẹ máa lọ wá tó máa pọ̀ ẹ máa wá fomi ọsàn wẹ́wẹ́ sè fúnra yín ẹ bá ti sè ẹ máa máa mú láàárọ̀ láàárọ̀ kẹ́ ẹ tó jẹ ẹ dẹ̀ máa máa ṣe exercise díẹ̀díẹ̀ ó tún ṣiṣẹ́ ẹ̀gbin níyẹn ó tún ṣiṣẹ́ ẹ̀gbin fọ́kùnrin tí wọ́n bá ti wá sí yẹn tẹ́ wá wo èpo ẹ̀yìn àgbàdo tẹ́ ń wò yẹn èpo ẹ̀yìn àgbàdo ẹ máa wá wá tó máa pọ̀ ẹ máa lọ ra àgbàdo ẹ máa wá èpo ẹ̀yìn àgbàdo yẹn tó máa pọ̀ ẹ máa wá fi omi sè tó máa jiná dáadáa onítọ̀ àti máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọjẹ́ méjì ṣé wá tó wá rí èpo ẹ̀yìn àgbàdo yẹn ọsàn wẹ́wẹ́ tẹ́ ẹ ti fún èpo àgbà èpo ọsàn wẹ́wẹ́ tẹ́ ẹ ti fún yẹn ẹ máa wá dà sórí iná pẹ̀lú èèpẹ̀ ẹ̀yìn àgbàdo sórí yín ẹ máa tún wá ṣe tó máa jinná dáadáa ọjọ́ mẹ́ta ẹ máa mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lé ra wọn mo fún yín lọ́sẹ̀ méjì ẹ wò ẹ jò wá ni àwọn rò pé ẹ lọ ṣe sọ́jírì ni àbí kílẹ̀ yín ilé bọ̀mọ̀ kì í ṣe sọ́jírì wàhálà iṣẹ́ ìṣiṣẹ́ ó confam ẹ lọ ṣé mi sọ pé kẹ́ comment mi sọ pé kẹ́ ṣé mi sọ pé kẹ́ like ẹ lọ ṣé àbáyín lára mu.